ó sì mú nǹkan tó fi lè dáàbò bóra rẹ lọ bí kùmà ọwọ́ ń lọ ọlọ́lé ọ̀bẹ̀rù ó sì subhanallah walhamdulillah wala ilaha illallah wa allahu akbar wala hawla wala quwwata illa billah gbogbo ṣèkàn tí máa fòrò tí máa fi rìn gbogbo àwọn ẹni láàbí tí máa fòrò bóra ṣiṣẹ́ bó gbogbo wọn rí wọn yẹra ó sì fi délé láyọ̀ àti àlàáfíà ó lè dàbí ẹni tí ọwọ́ ajẹ́ pé ńgbà tóun náà tó sọ pẹ̀lú rẹ̀ láago kan òun náà mórí lélé wọ́n ń kọrin dání ń kọrin màánú ń kọrin sọ́ọ̀tì títí tó fi délé àti ọba gbé yóò gbé mi ni o kò ní dágbé lẹ́sẹ̀ yóò gbé mi ní pátápátá torí orin dání orin màánú kò lè wá sọ kankan fún àkàrà òkú wọn ọlọ́run ẹlẹ́dàá wọn ni ala bi dhikrillahi tatma'innul qulub ẹ̀tẹ́ tiẹ̀ gbọ́ pẹ̀lú ìrántí ọlọ́run làwọn ọkàn sí máa níbàlẹ̀ ẹni ọba ti ṣèrántí ọlọ́run kan rẹ̀ níbàlẹ̀ ọ̀kan pàtàkì nínú táàsì fi máa ń ṣèrántí ọlọ́run ní as-salah torí ẹ̀ ló ṣe dẹ́pọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam ìgbà bá dà ìmọ̀ yára lọ síbi sọ̀lá àti ìbàlẹ̀ ọkàn máa bá yàn níbi sọ̀lá àti. mímọ fẹnu sì rántí ọlọ́run kọ́ pàtàkì àmọ́ kọ́ má jẹnu lásán kọ́kàn náà pẹ̀lú ẹ̀ nítorí pọ́nà ọba kì í gbà kankan nínú táwọn bá ń ṣe níjọsìn èlé ìtọ́jà kórè ahọ́n lásán ló ti ń jáde tọ́kàn pẹ̀lú ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé olùmọ̀ wọ́n ní àwọn àlùkò táwọn fahàn ṣe àìfahàn ṣe. láìgbáládàá rẹ̀ báwo wá ni tí ìrántí ọkàn bá tún kún ìfẹnusí ìrántí eléyìí tó ga jù tá a fẹ́. torí ẹ subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tẹ bá wí ní gbọgọrùn lójúmọ́ àlìjánu èèyàn ni àbí ti ti ṣẹ̀tán nínú ẹ̀san tí bẹ́ẹ̀ fẹ́ni tó bá wí ní gbọgọrùn kò ní lágbára lórí yín lọ́jọ́ yìí títí tóòrùn fi wọ̀ tẹ bá tún wí lẹ́yìn ìgbà tóòrùn wọ̀ bẹ́ẹ̀ náà ni títí tí ló tún fi mọ́ gbogbo eléyìí ẹ̀ka rí pàǹsì subhanallahi wa bihamdihi. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته gbogbo eléyìí ọyọ kọ́kọ́ lẹ́nu wa kásì máa mọ ìtumọ̀ dáhùn wíwọ yóò jẹ́ kó ní ìtumọ̀ ọ̀tọ̀ yóò sì ṣe máa lapa nù gbèsè àyíwá yóò tún yàtọ̀ gbogbo eléyìí pàtàkì torí ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó fi kọ́ wa ká máa sì rántí ọlọ́run nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ làwọn sàhábà sọ ànábì á máa sì rántí ọlọ́run nínú gbogbo òkú tó bá wà yóò bá jẹ́ pé jánábà pẹ̀lú máa nàbì sallallahu alaihi wasallam mẹ́sì ọ̀yẹ̀ káwọn náà máa sì rántí ọlọ́run ní gbogbo gbàjàmá ebi pété bá fẹ́ yàwó ànábì kọ́ wa ní kíláàwó. بتلقون من وجهه ولو اللهم إني أسألك خيرها وخير ما جبلتها علي وأعوذ بك من شرها وشر ما جبلتها علي ولا من تقول يبني لا دعوة أتولين توسيا دمار للوج من سالي رأي أبو لوج أتقولون توسيا دمار للوج ní kété tíyàwó rẹ wọlé rẹ lọ́dún àkọ́kọ́ ọgbà irun asosọ orí rẹ mú ó sì máa ṣàdúrà yẹn ó sì kó náà gbọ́ ọmọ pọ̀npọ̀fọ̀ so eléyìí ó sì tún túmọ̀ rẹ̀ fúnjọ́ ọba máa túmọ̀ rẹ̀ kọ́ mọ̀ pé torí àmọ́ fún gbèsè ayé ó ṣe yóò bá lẹ̀ ó lè pé tọmọ kọ́ ọ nínú tó pọ̀ fún náà gbogbo nǹkan ṣe ń dàrú báyìí tó bẹ́ẹ̀ náà ni lọ́ba ra mọ́tò àwọn olùmọ́ni kò burú ó tún ṣe torí pàdé sallallahu alaihi wasallam ó ní ká tún máa ṣe lórí nǹkan àgbọ̀n tá a bá kọ́kọ́ ní ẹ̀rọ tó ń gbàǹgẹ̀ ẹ̀sìn bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí ràkún ní sídẹ̀ náà bá ra mọ́tò tẹ́ra mẹ́ṣíìnì tẹ́ra bàjáde tẹ́ra yamaha tẹ́ya tẹ́ra Suzuki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbà wọlé ẹbẹ̀ lọ bẹ́ẹ̀. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń ṣe àdúrà ní ìgbà tí atẹ́kùn bá ń fẹ́ bí allahumma inni as'aluka khayraha wa khayra ma fiha wa khayra ma ursilat bih wa a'udhu bika allahumma min sharriha wa sharri ma fiha wa sharri ma ursilat bih kí tiẹ̀ lè yẹn ṣe láyé tá wa ní dáwọ́ ànábì dọ́kọ́ wa ní ìtẹ́ ìwì tẹ́ bá fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ ilẹ̀ ìwì tẹ́ bá jáde rẹ̀ ànábi tó kọ́ wa ilẹ̀ ìwì tẹ́ bá fẹ́ bẹ́wù ilẹ̀ ìwì tẹ́ bá fẹ́ wẹ̀wù ẹ̀ bó lẹ́sìn bọ́ bó lẹ́sìn wọ kí ló tún kù ó tún kọ́ wa bá sì yàgbẹ́ kí ló kù tánà bí ọkọ wa salawatu rabbi wa salamuhu alayhi. táwọn bùkátà nákẹ́lì tí à ń kóká bàbá bùkátà ẹ̀dá mi lọ́hùn-ún sẹ́yìn bùkátà nàkàlì àbí àbíkárù tà nàbí lẹ̀ ń bùkátà nàám ẹni nàám nàám bóyá nàkàlì nù. báwọn àgọ́ nàkàlì ọba bínú kún bínú torí nàkàlì òfò àwọn oníjẹ sẹ́yìn pé nàkàlì nàkàlì òfò náà wọ́n lè gbé kẹ́ ẹ máa pe dámdà yá ìlú kí ni dámdà.

nínú kílímà yẹn wọn náà nípa máa fọ àwọn aṣọ àwọn àlájà ìyàwó rẹ nù abẹ́rẹ́ nǹkan mẹ́ torí ẹni tó bá ti dìbò fún yà ìjẹ́ yóò rí ẹ wá wá dúró tánà bí sọkọ bá àdìsọ là fi kọ èló lẹ́sàn kílímà wò lẹ́sìn wọ́n tó wá ní kí wọ́n máa ṣe àṣọ láti bá nàbì sọ̀rọ̀ bá àdìsọ ẹnu tún wúwo wọ́n dá akọ rẹ̀ ló máa ń pẹ́ ẹ́ máa ṣe papọ̀ lálẹ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ tó gbogbo dáadáa gbogbo dáadáa dáadáa fi fi kọ́ wa ọ̀pọ̀ kọ́nà ọ̀dí ká lè máa mú lò lẹ́lẹ́yìn bẹ́ẹ̀ nù nǹkan ti jẹ́ kí a sórí rẹ̀. tó nínú pàǹsì ìrántí ọlọ́ oní ẹ̀tún ni pé tádàn ò bá dé bá wa ká fi mọ́ ká fi mọ́ lọ. ihris ala ma yanfa'u wasta'in billah wala ta'jazan. فإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا وكذا لكان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان النبي صلى الله عليه وسلم يقول يا جو لا تما tí ó باولو wúlò fún yín gbogbo tí ẹ bá rí àmọ́ o ẹ máa wá ìrànlọ́wọ́ lọ torí pé agbára wo lè kò lè dá fún wa ní kankan ẹ má wàá kàgàrà ẹ má kọlẹ̀ tọ́ba wa jẹ́ pé ǹjẹ́ ẹ̀fẹ́ lọ́wọ́ á padà sẹ́yìn ẹ má sọ pé tó bá ṣe pé báyìí báyìí mo ṣe báyìí báyìí ọ̀la jásí kò bá ti rí báyìí kàkà bẹ́ẹ̀ máa sọ pé qaddara Allah nítorí nǹkan lẹ̀ ló ṣẹlẹ̀ yìí o wọ́n máa ṣá afáàyè nítorí wọ́n ti gbà lérò ni ló ṣe. wọ́n sọ pé ìbá ṣe pé ìbá ṣe pé torí gbogbo gbólóhùn ìbá pé yẹn a máa sí iṣẹ́ àṣetọ́ ni. ìbá ṣe pé oríṣi méjì lọ́wọ́ àánú ṣẹ̀ríà ìbá ṣe pé nípa tó ti lọ ìbá ṣe pé nípa tí ń bọ̀ ìbá pé nípa tí ń bọ̀ ìbáṣe pé nípa tó ti lọ àmàsílẹ̀kùn ṣẹ̀tàn ìbáṣe pé nípa tí ń bọ̀ kò sí ti ṣẹ̀tàn nìkan ti ṣe. nísìn ká pé báwọn ẹrú ọlọ́pàá tó ṣe wà ń dúró nísìn tó rùn pa wọn tí wọn rà gàdó ẹnìkan sọ pé ìbáṣe pé ẹtún lọ wá tẹ́ǹtì kan wá sí kò sí tọ́ka ṣẹ̀tàn nìkan lélẹ̀. àmọ́ ìbáṣe pé nípa tó ti lọ ìbáṣe mọ́tò mo gbé wa lónìí ìbáṣe pé kò sá ti rìn sẹ́wàá abẹ́ ẹ̀kọ́ ni mẹ́tẹ̀ kí ṣètò àná ò sí iṣẹ́ rẹ̀ lórí ẹ̀. tọ́ ìsìláàmù wa fi hàn wá o wípé ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé ẹ ń ṣèrántí ọlọ́run ní gbogbo ìgbà ẹ má jẹ́ yàn kàn sí ṣíṣèrántí rẹ̀ gbogbo ìgbà ẹ má ṣèrántí Allah oore oore oore oore tọ́nà ṣe fún wa yìí nínú sísè rántí ọlọ́run ní kẹ̀dúpẹ́ anabi sallallahu alaihi wasallam sọ nínú hadith onítọ́nà bá fún yàn ní gbogbo ilé ayé pátá téèyàn wá sọ pé alhamdulillah lẹ́kàn alhamdulillah yẹ khayran min dhalik alhamdulillah tẹ ọdún kò bá jẹ́ kó lórí gbogbo ilé ayé tọ́nà fún yín lọ kí á láfẹ́ kúrú àdúpẹ́ fọlọ́sì kí làní máa sì rántí ọlọ́sì àmọ́ bíi ti wá lọ kọ́ sára lé yín kọ́ ọ́ bí alihamudulilayi mo dúpẹ́ o arilára ilé àgọ́ lẹ́nu bí ẹni tó lọ kọ́ sára ilé rẹ̀ táwọn kálí tù mọ́ bólúwa dúró yóò bá lẹ́nu nǹkan sì dóní ayé kí ni mo ṣe fún yín ayé mo sì ní táwọn kálí abẹ́rẹ́ nǹkan ẹni tó kọ́ sára abẹ́tù rẹ̀ náà kọ́ wa 'ala Allahi falyatawakkalil mu'minun so wọ́n sì tírélà dàbò mọ́tò rẹ̀ lẹ́yìn wọ́n á ní ọ́. Ah! ìyá tajọ búra aláàárọ̀ inú ìwà ti sọ pé wàhálà wáyú pẹ̀lú yẹtọ̀wọ́ kẹlẹ́ lùmọ̀gbìnú ìwọ tirẹ̀là lọ sẹ̀mí kò sọ̀rọ̀ ya ìyá kankan bẹ̀ àbí òye wọn lọ sẹ̀nu àtúmọ̀tò ìsìn máa wulẹ̀ tìrán máa wọlọ́gùn ìyá rẹ̀ kan eléyìí ń jẹba nínú àwọn ìgbésẹ̀ tá a gbé tá sórí rẹ̀ òun náà ní ká mọ̀ yìí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká sọ àlàáfíà wa. o ò lè jẹ́ni tí ń ṣèṣẹ̀mí ayọ̀ ìṣẹ̀mí oríire nígbà tí àlàáfíà rẹ bá jẹ́ fíàfíà. gbogbo tó lè kó bá àlàáfíà rẹ ò gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí rẹ. ẹ̀mí ẹ ò gbọ́dọ̀ sọ. tóró dá fún ọ kò dá fún ọ ẹ̀mí náà ni wọ́n máa ti mà. èèyàn bá ti wá lọ sí ẹ̀mí rẹ bí ò ti ṣe dá aburú ti ṣẹlẹ̀ sínú ìgbésí ayé kò sẹ́nu kó ti wá wà kú wà fúnra rẹ̀ so Islam ọgbà kẹ wá jẹ́ni tó ṣe pé ẹ máa wá àtúnṣekú para yín kò ẹsẹ̀ dìgbà téèyàn bá gbé màá sórí tó yìn lásọpọ̀ para rẹ̀ ìmọ̀rin ní pèlípèlí àwọn abi tó léwu wọ́n túmọ̀ sí pé wọ́n fẹ́mi rẹ̀ òun fi ń ṣeré wọ́n fẹ́mi rẹ̀ òun fi wá wàhálà bí ẹni tó yẹ pé gbogbo ṣẹ́ wà láyé kò ṣe oníṣẹ́ fàyàwọ́ ló ń fẹ́ sí i tó o wá sẹ̀mí tó dáa because tó bá di ní ojú bodè táwọn aṣọ́bodè bá gbébọn tẹ́yìn náà bá gbébọn ẹnìkan rẹ̀ nìkan pa eléyìí ẹsẹ̀ sẹ́ẹ̀ èsì sẹ́ni gbogbo tó máa fi ń fi ẹ̀mí rẹ̀ wéwu tẹ́lẹ̀ ni ó yẹ pé iṣẹ́ tiẹ̀ ẹ lọ bá wa pààyàn a bá wa pààyàn ìníwọ́ o lè rí sẹ̀mí ayọ̀ sí nítorí tó bá ti lè pẹ́ nìkan pín ní báyìí wèrè ń yájú lọ́jẹ̀ wèrè ń yájú lọ́jẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó yẹ pé sóògùn òfò babaláwo alágbègbà ńfẹ̀mí rẹ̀ wéwu iṣẹ́ òfò ni orí ibu níná nítorí wọ́n fẹ̀mí rẹ̀ wéwu sẹ́wọ̀n kó náà sọ pé ń dáhùn àníjì lónìí òun náà ni pé orí orí òkúta ẹsẹ̀ kú làwọn méjì àkínlọ́ fẹ́ sọ pé kọ́ mọ̀ lórí tiẹ̀ náà so orí ló náà ní lọ́rùn àbí èso orí ah yes because customer rẹ̀ gan lè sọ pé kò sí wàhálà ṣé orí lẹ ní ìlú orí náà bàbá wa ẹ̀yìn ò borí jí ní oṣù so bàbá ló bàbá olóògùn ò borí jí ẹ̀ nítorí òun rò pé òun ti save tí wọ́n bá fi àdá tí wọ́n bá fi gé orí ẹ̀ bíi sẹ́wọ̀n pé ọwọ́ àìwọ́ gẹ́gẹ́ bí àpèjúwe kan yìí ẹnìkan máa ń náyé olóògùn kan lórí kóńgówó àdánù ayé yìí babaláwo yẹn tó a máa gbìyànjú gbìyànjú gbìyànjú lórí iṣẹ́ òfò yẹn kọ̀bọ́ sí tó bá bẹ̀rẹ̀ sí nábò mi gbàtọ́ wọn dọ́dọ̀ mi olóògùn yẹn á sọ pé àwọn àwọn nídìí igi ẹ̀yìn àbòkè tọ́ba ti rí kí ẹ̀yìn àbùké mu wa yọjẹ. ó wá rántí pé bàbá ológun àkọ́kọ́ tó máa ń lò àbùké. sọ wá lọ sọ́dọ̀ bàbá ológun yẹn pé bàbá ọ̀nà à ọmọ tó gbọ́ mẹ́ta ọ̀gán pẹ̀lú kò tiẹ̀ bá lé wọ́n yọ ńgbà tó délé wọ́n jíṣẹ́ kalẹ̀ pé ó ti lọ bí títí máa já ewé àtegbò.

àbólógùn tètè fura pípé ké ń bẹ lẹ́yìn tó náà so bàbá yẹn ní ike ẹ̀yìn àbùké a sì máa ní o àmọ́ ọ̀wọ́n hmm, nígbà tó ti wá fóun lẹ̀ báyìí àbọ̀ wà ó ní gbà ń wà èyí tá a ti rí yìí náà <laughs> ẹ mọ̀ pé láwùjọ Yorùbá kan àbùké dára àmọ́ sẹ́yìn ní sáwọn àbúkélé rìn títì ẹ̀rí gbogbo ọ̀fọ̀ tó fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ sí so wọ́n lè gbé papọ̀ papọ̀ yọ kí ẹ̀yìn rẹ̀ ohun àtọ́rọ́ rẹ̀ báyìí wọ́n kàn di bàbá mi wọ́n sì bẹ̀rẹ̀ sí sàlá láyè wọ́n sàlá ké níbi ike rẹ̀ wọ́n fi yọ torí ẹ̀kọ́ ẹ̀yin olóògùn á sọ fún yín o wọn bá sí nìkan fi tó wọn létí iṣẹ́ orí ibú lẹ́sìn o èèyàn sì ní í ṣe kó láyọ̀ ní ìgbésí ayé kò ní í ṣe kí èèyàn gbẹ̀kẹ́ rẹ̀ jọ̀kan láyé yìí torí pé ṣe orí ipò ni. àkàràmọ̀kọ́ mọ̀lá ìsìláàmù wa ọgbà gbogbo ń tẹ́ bàjẹ́ sí láyé tí ó padà pa kú fún yín ìsìláàmù ọgbà kẹ́sí ìsìláàmù ọgbà kẹ́sí má para rẹ ọlọ́run lọ́lẹ̀ mi yọ́tọ́ náà bá fẹ́ kọ́ ní ọkọ̀. bákan náà làákàyè islam fẹ́ kẹ́ sọ kẹ́lí sísẹ̀ mi tọ́ da. ok ọlá ipò owó èwo ní bẹ́nu kẹ́ máa mutí. ìgbádùn ọlọ́wọ́ àná ọtí mú mu. kò sí bẹ́ẹ̀ ìṣeré ẹni léṣe ni. wọ́n tó ti sọ̀rọ̀ dáadáa tọ́wọ́ á di gbogbo ìjà mẹ́nu rẹ̀ já wọ́n máa wá wéwèé kówè wọ́n máa sọ̀sọ̀ fún sọ wọ ara rẹ̀ wọ́n tó ara gbígbẹ́ máa ń gbọ́ náà marhaba ọ̀yẹ́ àgbẹ̀ ara rẹ̀ ẹ̀dá kan oríire wò lọ́wọ́ àgbẹ̀ sóríire kankan bẹ̀ torí ẹ̀ ló sì jẹ́ pé àwọn tí ń sọ ti gán mọ̀ pé àmúpadánù ní táwọn sí àmú sunkún intense ẹni tí wọ́n kọ́ bẹ̀ pé ẹ fi ọgbọ́n mu tí o ẹ má mu tí mo kú mu o ah, ṣé ní ìsìn wọn lè ṣe kùnú tí o ti kà àbí sóbò ó ní ẹ fọgbọ́n mu o tó ń lọ bá ti kàn tó ń lọ o àbí ní ìsìn rúgbọ́n tó wọ́n ta ẹ sómi mu o sómi mu bá wọ́n pa á. wọ́n wá kọ́ sáwọn gáràjì máa ń mu ọtí nígbà tó bá fẹ́ dráì ok àmọ́ àwọn pásíńgà lè mu gbogbo pásíńgà seventeen wọ́n mu ọtí dráìvà nìkan mu nǹkan ṣe mọ́tò àbí òsè ó ṣe o torí tí ọtí ń bá jíṣẹ́ nìkan ó lè di dráìvà gbà tí látàtẹ̀ gbọ́dọ̀ ń gbà lọ mẹ́bí ìwà nájà lájọ gbà o tún àlọ́ ọkùnrin pẹ́ẹ́pẹ́ so nǹkan ó dàrú wọ́n ní má mú títọ́ bá wa mọ́tò àkọ́kúrúkọ mú títọ́ bá dájọ́ abẹ́ẹ̀kọ́ bá dájọ́ yóò bá mutí tí ó dájọ́ wọ́n á sọ pé bàbá eléyìí ẹ̀yìn ló jí nílé baálẹ̀ ó jí ẹ̀yìn nílé baálẹ̀ mọ́ pàṣẹ pé kẹ́ bẹ́ẹ̀ lórí. torí pólì rẹ ti dàrú ẹ náà kò gbà lọ́wọ́ á da fún omi tì kò sígbà tó da aburú ni gbogbo aburú wọ́n lọ́n gani ó mọ̀ ọ̀bà yìí ìyá gbogbo aburú torí pọ́ tí ní bí gbogbo àìdá kò ní bí gbogbo aburú ọmọ ọmọ kan lè jó wọn á ní ọfẹ kọkí o àwọn afurasí pé á eléyìí ti dàgbà kí ló dé tẹ̀yìn mọ́ ọmọ kékeré wa lè tó wọn ò ní mọ́ ọmọ kékeré wa lè tó àgbàlagbà náà àwọn ọmọ torí wọn bá sì ṣáà torí wọn pé dáadáa wọn ní mú wa wá college of science and technology sá àmọ́ lè kí wọ́n ti kà á kún pé college of the dolls àbẹ ẹ̀kọ́ ni andolex àwọn tẹpẹmú ni wọn máa kó bọ̀ wá bá wa a ah, ẹ̀yin tẹ nǹkan máa gbé ọkùn sùn tẹlẹ tí wọn tún èèyàn ọmọ ọmọ ti dọ́ọ̀lù ẹtún tún èèyàn ọlọ́run ní kó tún ṣáà àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n wọ́n tún wá máa wò pé ẹ kí lẹ ṣe ilẹ̀ ṣe ọmọ náà òun náà tún lè gọ̀ ọlọ́lọ́kọ pé mà ẹgbọ́rọ̀ kò sí kọ́kọ́ kọ́ ọmọ ilé bàbá ẹ̀ tó fi wá lé jó gbogbo wàhálà táwọn olùkọ́ yẹn ṣe ọkàn fẹ́ blọdí fún rẹ̀. àkìlódé tó yẹ pàdúrà lé ilẹ̀ mú bọ̀ ẹ ẹ ẹ dákun ẹ sọ tẹ́ ẹ bá sọ láìpẹ́ láì jìnnà sí ló tù sáwà lọ torí àlè báyẹn gbé ká má mà rẹ̀ ó máa ń smoke ẹ amugbó lẹ́mùbọ̀ wà lè yó subhanallah ok bóòlù ọpọlọ ṣe fẹ́ pé bóòlù yẹn ṣe fẹ́ máa kí ó bóòlù ṣe fẹ́ ṣèṣẹ̀ mi aláyọ̀ kò lè ṣeéṣe ẹ̀yin náà rí nísìnyí báyìí gbogbo ẹtí mú gbó kò sẹ́ni tí wọ́n fẹ́ pè ń bàbá òun. ẹni tí ń mu gbó ọ̀sẹ̀ ẹni tí fẹ́ pè lọ́mọ òun gbogbo ẹni tí mu gbó ọ̀sẹ̀ tí fẹ́ pè lọ́pọ̀ òun torí á ah, yorùbá ti ẹ̀rẹ́dẹ̀ mu wá ní igbó àbẹ́ nǹkan bá ní igbó ló mu igbó èèyàn lè mú gbó rẹ̀ kọ́ jẹ́ pé ó tòrò ayé rẹ̀ kọ́ dàrú torí pé gbó ló mu kọ́nà ẹlẹ́dàá à ń tò gógóró láwùjọ wa kò lè dé ká sẹ̀mí ayọ̀ wọ́n ń ta pẹlẹbẹ wọ́n ń ta rúgúdú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lúgò ńlá ni wọ́n máa kó gbogbo àwọn tí ń sí wọ́n á rí pé gbogbo àwọn akúṣẹ̀ tí ń mutí agbára wọn ká wọ́n á bá wọn sí pẹlẹbẹ yọ já irun ní ìsájẹ́tì olóòsì máa mú kó ọmọ kan orí ọmọ kan orí ìtàfẹ́ náà nù o fi bí wákàtí mẹ́ta ya wẹ̀ ìtumọ̀ rẹ̀ mu. sọ̀rọ̀ àlè máa jẹ́rú eléyìí ká máa múrú eléyìí kó ní wọ́n pé ìgbésí ayé tó dáa kò ní jẹ́jẹ́ yẹn. amúgbáná lóríṣiríṣi ọ̀tọ́ dẹ̀mà. mùsùlùmí kálíbà àṣìṣe mi tó dáa a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ntọ́nà bá ṣe lé ìwọ̀ fún aláàtúnṣe. wáyé o nínú àwọn ìgbésẹ̀ yìí tá a gbọ́dọ̀ gbé káfí lè ṣe sẹ̀mí tó dáa òun náà ní ká ṣiṣẹ́. kò yẹ kéèyàn kan wà kó jókòó tẹ́tẹ́rẹ́ kó má níṣẹ́ tí ń ṣe. ọ̀tọ́ kò dáa káwa nù gbèsè ayé yìí káwa máa pín yẹn kí láǹfààní ká kọ́lé kí láǹfààní ká máa gun mọ́tò àǹfààní wo ńlọ wà nínú ká máa wọṣọ tó dáa àǹfààní wo lọ́wọ́ àánú ká jẹ tó dáa ilé ayé asán ilé ayé àfọwọ́bà bílẹ̀ ilé mélòó là nẹ́bí kọ́ àbẹ́bí wọ́n lọ́wọ́ aṣọ yìí. ẹ máa gbọ́ táwọn kan sọ̀rọ̀ àjàjà tó bá tún kí wọn akọjá gbára ilé kan ilé wọn àdá ta ló ní lóyún àkùstáàdì ah, lágbájá kùstáàdì ìgbẹ̀yìn ayé ti dé ìgbẹ̀yìn ayé dé ìyẹn ní kò start àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ilé sọ̀rọ̀ lọ́yẹ̀ kó wọn máa gbé òun tiẹ̀ kí gbèsè ayé rẹ̀ ọmọ dà wọ́n máa bọ́ sí lọ́rùn ìjọ ń fẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pé àrísẹ́mẹsẹ̀ bàbá ọ̀lẹ́ni wọn ọlọ́wọ́n kò ṣe àwọn tó dáa tó dùn àwọn nǹkan ọ̀sọ́ ilé ayé kò sí lè wọ̀ kò sí lè wọ̀ fẹ́ni kankan àyàfi tó o bá rí tó o ní tó o tún rí sá àbọ̀ wá o rí ọwọ́ rẹ̀ ò tó bẹ́ẹ̀ àmọ́ pé ìwọ̀ wá ni ọlọ́run kò sí lè wọ̀. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق صفوة talẹ́ni náà tó ṣe àwọn nǹkan ọ̀ṣọ́ ilé ayé tọ́lọ̀ mú jáde báwọn ẹrú rẹ̀ bí ẹ máa jẹ gbádùn rẹ̀ àtàwọn ọ̀rọ̀ eléyìí tó dùn tó dà tọ́lọ̀ wọn bá fi ta àwọn ẹrú rẹ̀ lọ́rẹ̀ ta ló ṣe léwọ̀ kò sẹ́ni tó ẹ̀ lóyún ẹ̀ bíkọ́sì nínú tó lè sọ ẹ̀ ní kèfèrí an tuharrima ma harrama Allah aw tuhallila ma harrama Allah kó o pe tọ́lọ̀ ń pè lé wọ̀lẹ́tọ̀ torí ẹ̀ ọlọ́run bọ̀ dáhùn ẹnìkan láyé tó jàlá bí àlásán làwọn máa wọ̀ ọlọ́run sì dáhùn kan láyé wípé àwọn àwọn máa gán mọ́tò ní àwọn gbọ́dọ̀ dátara wọn ní o ọlọ́run sì dáhùn kan wọ́n mọ àṣẹṣẹ mi Allah ìbákùn sáàmù sáàmù kìsínì náàmù báwo sáà ṣe máa wí àwọn bára ọlọ́run kó fún yín bọ́lá ti fún yín á rí gbà lọ́wọ́ yín àmọ́ pé bá ti rí àwa náà ní sàlàyé ìsẹ̀mí ẹni tẹ́gbìrẹ́ ti kú Islam ọ̀fara nù ọwọ́ jáde ọba bára ká lọ ọwọ́ rí owó pàǹdì bára ọwọ́ ní ọwọ́ àká ọ̀gá one five kí ló burú mbẹ́ owó òfò ló ń kójọ owó burúkú ló ń kójọ nítorí pé ẹni tí ọba ti ma àti ṣiṣẹ́ rí tiẹ̀. kò sí tó lè rí nídìí ẹfún mi ẹfún mi tí ó dùn jẹ. orí ẹ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min 'amali yadihi فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يديه èèyàn tó ń jẹ kárí tó dáa fún bí oúnjẹ tí òógùn rẹ̀ pèsè fún lọ. torí pé ànábì ọlọ́run Dawud alayhi salam inú òógùn rẹ̀ ní ti ń jẹ ó ti jẹ ànábì ọlọ́run kan àwọn aníṣe kúrúntù ọlọ́run làwọn àìsàn sànẹ́bí kí ló dé táwọn òní kọjú mọ́sẹ̀ wa a sì fẹ́ ṣèṣẹ̀mí aláyọ̀ a fẹ́ ṣèṣẹ̀mí olóríire afẹ́ká yẹwò dùn kí gbọ́ngbọ́n kásì. ẹ̀yin ọgbọ́n táwọn àbí sallallahu alaihi wasallam oníwàlẹ́ ẹ̀dá lọ́rọ́jọ́lù yatasawwalu hatta ya'ti yawm al-qiyamah wa laysa fi wajhihi miz'atu lahm. èèyàn ò tọrọ ẹ ẹ ràn mí lọ ẹ ràn mí lọ ẹ má wò mí ràn ẹ fún mi ẹ ràn mí lọ́wọ́ títí tí O fi wájú ọgbẹ́ ìdàgbé yá má lẹ́ni tó ṣe pé ìkìlẹ̀ ẹran kan ò ní sẹ́kù lójú ẹ̀ gbogbo ẹ̀ ló ti fi ságbé gbogbo ẹ̀ ló ti fi tọrọ bárà bọ́ọ̀lù ìgbésí ayé rẹ ti ṣe fẹ́ dùn ìwọ ọmọ àti gbani ọmọ àti fúnyà. Ànábì sallallahu alaihi wa sallam ó ní al-yadul ulya. خير من اليد السفلى as-sufla ọwọ́ tó wà lókè ó lóore ju tó wà nísàlẹ̀ lọ òkè yorùbá náà ní òkè lọ́wọ́ afúnni gbé ọwọ́ olùgbàńkọ́ ìsàlẹ̀ nísàlẹ̀ òkè lẹ́yìn fọ́ ìnìjẹni tí ń fún yàn inú gbòòdò lẹ́jà gbé ìnìjẹni tí ń gbà tọ́ba fẹ́ fún yàn lọ́wọ́ nísìnyí ọ ní ẹnjẹ ó ṣẹlẹ̀ ní pé gbé ọwọ́ rẹ̀ báyìí ó ní kó ọgbọ rẹ̀ wá sálẹ̀ òun á fẹ́ gbà lókè ó ní kò burú kébi ọkọ torí òkè lọ́wọ́ afúnni gbọ́dọ̀ pè kí ló wá ti wá jẹ́ tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tiwa lónìí wọn fẹsẹ̀ sè é àwọn náà sì fẹ́ gbé gbèsè ayé tó ládùn wọ́n fẹ́ gbélé tó dáa wọ́n fẹ́ wọṣọ tó dáa wọ́n fẹ́ jóúnjẹ tó dáa wọ́n sì fẹ́ káwọn ọmọ ayọ̀ ní ìyọ tẹni tí yọ̀ jẹ ṣùgbọ́n wọn ò fẹsẹ̀ sí eléyìí aburú ni o àmì pé ìlọsíwájú kò sí láwùjọ tá a wà nítorí wípé kò sí ètò kéré nínú sẹ́ lópin ìgbà tí ọba ti jẹ́sẹ́ tọ́nà sí ilé wọ̀ kódà tó bá gbé bàtà lèèyàn tún ṣe agogo lèèyàn tún ṣe fìlà lèèyàn bá wọn fọ̀ alágbàfọ̀ lèèyàn tó bá sá ti jẹ iṣẹ́ tọ́tọ́ lèèyàn bá ń ṣe gbogbo onílàákàyè tó bá mọ̀yàn máa sẹ́yìn tó bá káyàn mórí sẹ́yìn ojú àpọ́nlé iyì àtẹ̀yẹ ni wọ́n fi máa wòyàn ẹnìkan wá sí tó ṣàgbé lọ́dọ̀ rẹ̀ tí ó tọ́ bá tí ó fún ọ ní nǹkan tí ò ní fojú àbùkù wọ́. ẹran wọn ni wọn lò dẹ́dẹ́dẹ́ wọn kà dúdúdú wọn fi jáde kó lé wọn lọ dúró lórí ìta ibi tí àwọn mọ́tò tí ìdádúró tó ti lè bá wọn bíi traffic light ẹ wá bọ̀ lẹ́nu mọ́tò a ọlọ́run yóò máa ga sí mi ọlọ́run ní í ṣe mọ́tò lọ́lọ́kan ajìrì yóò lé sọ́kan yóò hmm, máa rí ṣe yóò máa dáa fún ọ ok ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà ó sì kú náà bó mọ́tò gbà ọ sanwó sẹ́ ṣé iṣẹ́ lélẹ̀ ayé sẹ́ má ṣe bá gbọ́ ọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti ló ń bára wọn kàn ló ra páànù tí wọ́n fi máa ṣe bára ni abọ́ tí wọ́n máa mú lọ́wọ́ lówẹ̀ ṣé ìsẹ̀mí tó wá dáa lélẹ̀ ṣé ìsẹ̀mí tó dáa. ẹ rí i pé nìsín ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n fi sẹ́ lọ wọ́n sọ pé òun ṣe òun àmọ́ àgbà ìlú lẹ́nu àmọ́ sọ seven thousand no no no seven thousand ok so sì fẹ́ seven thousand yà seven thousand naira ó yàtọ̀ sí seven thousand punishment torí pé kékeré yẹn ò kéré lópin ìgbà táníyàn rẹ̀ bá ti dá ẹnu seven thousand lọ́wọ́ ọlọ́run ti sọ di seventy thousand aláàánú lọ́lọ́ nítorí pé tó o bá dákẹ́ tó o jókòó tẹ́tẹ́rẹ́ etí èsè tí ọ̀bọ̀ mẹ́ tó bá gbé mọ̀lẹ́ yẹn ni wọ́n ní wọ́n ti gba dìgírì kò níye owó tẹ ẹ san kó tó di pọ̀ gba dìgírì ọwọ́ arísẹ́ ọlọ́mọ gba ten thousand kọ́ wá ṣe tíjà wọ́n ní ten thousand kéré ó dáhùn sẹ́ sẹ́mísítà kankan èsì sẹ́mísítà la fẹ́ gbọ́ ní sùkú ló ti fẹ́ kọ́ ọ̀mọ́ tó sẹ́sì mọ̀ pé tí sùkú náà ń pa inú rẹ̀ ní ó ti ṣe kí ni lónà ó ti sanwó wọn náà bá wọn owó èlò wọn pa tí ó fi jẹ́ pé gbogbo owó ìwà nìkan wọn kò fún bàbá kékeré tó ó fi sùúrù fọ́nrán rẹ̀ ìlú ẹyọ kan tí kì í bá dẹnu lébi kọ́nà ogun lókè ó ṣe sùúrù aláàánú lọ́lọ́ tí wọ́n bá sọ pé òní ṣe sùúrù lórí ten thousand ó kè kí bàbá ó tún máa kí màmá ó tún ìtúsí dájú onáà ní pé tó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́ ó rìn lọ sọ́jà níbi táwọn ò ti fọwọ́ lẹ́rán táwọn ti ń tajà táwọn ò ṣe bíi tiẹ̀ tí wọn ò rí sẹ́kún láwọn ò ṣe ó tún máa gbé ẹ ọ̀dà alágbádá sí two thousand lọ́dọ̀ ọlọ́sàn ẹ̀ bùkún máa tà torí pé ìgbà tí wọ́n ti kọ̀ láti wá owó tó dáa torí ẹnu tòní ń kọ́. gbogbo àwọn ẹsẹ̀mí burúkú iná ni máa ń sọ àwọn èèyàn déèyàn burúkú. kékeré tó o bá gbà ibẹ̀ náà ló ti máa kọ́ pé tówó ọ̀bá pọ̀ èèyàn máa béèyàn sí máa mánéjì ẹ̀ òun rí ibìkan lọ kò ní jẹ́ kí wọ́n fi tí èsì tiẹ̀ lọ. ọ̀dà ọ̀dà bá ṣiṣẹ́ kí ó là wá kọ́ kí á la fẹ́ ṣe kí ló ní kí ó máa ṣe náà mo ń bí lẹ́rìí náà bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kí o sá ó ti ká bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kí o kí lẹ́fọ̀ wa ẹ máa san lẹ́yìn tó ọmọ pé yín dà lẹ́yìn wọ́n ní díẹ̀ díẹ̀ lẹ́ máa sanwó lé kí o tẹ́ ẹ máa sanwó lé pẹ́ bàbá màmá ẹ dá lóhùn ẹ dáhùn á àlọ́ ọ̀hún ẹ̀kọ́ àwọn náà lè dáhùn one over thousand lọ́dà ẹ̀yìn ẹ̀ sọ pé mọ̀ ọ́ máa ń san mọ̀ ọ́ máa ń san ẹ má gbẹnu ẹ lómi ìdàlùbọ́sà mọ̀ ọ́ máa ń san tèmi ẹ̀yìn yòókù sẹ́ ẹ máa ń la ilaha illallah ẹ wàá máa bú ìgbà ẹ̀wọ̀ náà tó lọ kọ́ kí ó ẹ̀wọ̀ náà tó lọ kọ́ kí ó sọ́dà ká kọ́ kí ó àbí ọ̀dà ẹ̀dàpọ̀ ẹ̀dà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ̀yin ẹ̀ má dà wọ̀ ẹ̀yin èèyàn ni mo fẹ́ kẹ́ ẹ̀dà sọ́dà ká kọ́ kí ó àbí ọ̀dà ẹnìkan ní ọ̀dà náà ọ̀dà òkè ṣé tí àwọn èèyàn bá kọ́ dé kí wọ́n máa látẹ̀kù náà no ok ilé iṣẹ́ wo lẹ kọ́ lẹ̀ tó ti máa ṣiṣẹ́ lẹ̀ kọ́ máa bọ̀ àbò kọ́ máa kọ́ máa jó sá ok tó máa kọ́ máa jó kí ni wọ́n máa jẹ wọ́n máa jẹ kí wọ́n kọ́ máa. ok kílẹ̀ mi náà tún dá wọ́n ní tó máa ń tẹ̀kú wọ́n ní ra búrẹ́dì wá bá bá bá búrẹ́dì àjẹkádùn ó kú díẹ̀ káàtó ó kú díẹ̀ káàtó torí ẹ mọ̀ pé àwọn ọmọ káàkà máa fún yẹn láwùjọ yorùbá àmọ́ ká máa bàyàn jẹ́ láwùjọ yorùbá ṣùgbọ́n wàhálà wa ni pé àmọ́ bó láti ṣàtúnṣe tí n ta fẹ́ máa gbẹnu àtẹ́lù kò fi ní ṣe dábì rẹnu àtẹ́lù ìsìn ọmọ kan lọ kí ó wá ọlọ́run náà kí òun yìí kéṣèdè bàbá wa kéṣèdè màmá wa láwùjọ wa ń bí ọ̀pọ̀lọpọ̀ ní kí ó tí wọ́n kọ́ àwọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá bàbá yẹn gbìyànjú láṣẹ kẹfì láre ṣùgbọ́n àwọn àtúnṣe tó pọ̀ náà kò kàdà ọlọ́run á ní káwọn ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n fi títa ríro wọ́n fi kọ́ pẹ̀lú ẹ̀mí pé pẹ̀lú òkú ọlọ́run tí wọ́n bá délé irú dáadáa tọ́lọ̀ ti fún mi màá yìí màá gbìyànjú àwọn ọmọ wa láwùjọ wa náà àwọn náà yẹ kóró nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sùn dé wọn lọ músẹ̀mísì kí ohun tí wọ́n kọ́ náà wọ́n jókòó tì ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nísìn ọmọ mi sàkọ̀wé nísìn tó ti di pé nísìn ráìsì rẹ̀ ń tà àtiwé àti ráìsì títà sọ́jọ́ra wọn ẹni kọjọra wọn torí pé kọ́mẹ́sì lọ́kọ́ no engineering mọ̀kọ́ civil engineering sọ́jọ́ ráìsì títà kọjọra wọn ẹ̀ ní bú àwọn eléyìí o tẹ̀yìn ọba lẹ̀ fún òní ikú ẹnjìníà ti ń ta ráìsì ọ̀sẹ̀ tí ó bù. àmọ́ tó bá ń gbé kí ó lọ́kọ́ òun náà wà ń ta ráìsì. á ìgbẹ̀yìn ayé dé torí pé kí ó ló gé ń ta ráìsì. dípò kọ́mọ pa ọmọ wa ń ké ó òun náà ló fẹ́ ta ráìsì. ẹnìkan ó ti tóbi ọdún mẹ́rin. apàdé pẹ̀lú rẹ̀ ń bìkan sòrò wá sọ fún mi pé tí máa dùn pẹ̀lú ẹ̀yin tẹ́ lọ kí wọn yẹn kò náà níbi tẹ́ bá dé àní rírun yín bẹ́ẹ̀ sẹ́ olówó ni o àní rírun yín bẹ́ẹ̀ sẹ́ mo ní irú sẹ́wọ̀n lè bá bẹ̀ wá. ó ní kẹ́rọ bá kọ́ máa ń jó ni wọ́n ní ká máa bẹ́yìn kọ́ máa ń jó àbí ká máa bára yín kọ́ máa ń jó. àti gbogbo àti gbogbo ẹ̀ torí bàbá yàrá fáwọn olóòtú tàmọ́tò oníkìlọ̀ burúkú yóò já fọ́ ọmọ tàbálù. Ah, sọ́nà yẹn kó dúró bọ́sítọ̀p tí gbogbo yóò fi lọ tẹ́bi dé tẹ́yìn ọmọ ajá sí lápò kí ló sọ àwọn afọ àdó jẹkújẹ irú ìjókòó tá a jókòó ìsẹ́yìn ìfẹ́ yẹn náà máa ti máa ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹni sọ pé ẹ̀yìn ṣe táwọn kọ́ máa sọ pé ní sinmi kálẹ̀ nìkan wà ń kálẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀ẹ́dá wọ̀ wá ìyàpò rẹ̀ gbọ́dọ̀ kùn àbẹ́ yẹn kọ́ ìṣe bẹ́ẹ̀ sẹ́yìn àbí kí ló fà jẹkújẹ jẹjẹkújẹ ni àbẹ́ ìṣe jẹkújẹ lẹ́yìn náà délé àmọ́ sọ pé ah, àwọn àbáyọ jẹ̀kú jẹ̀nu wọn ọdọ ẹnìkan wọn bá di àmàlà sínú àpò <laughs> ok àwọn ọmọ tó lọ kí ó wá àwọn ọ̀fẹ́ sí i kí ó bí kí ó ṣe dá tó níyì wọn fẹ́ kó tàkà láwùjọ bó ti ṣe dá tó níyì wọn fẹ́ káwọn ọmọ àná má gbẹ̀yìn ó lé ní orí ọlọ́run tó ṣe fún wọn àwọn náà ń fẹ́ kọ́ káyì ẹni tó lọ wá sórí fún tí ń fẹ́ kọ́ kárí àwọn èèyàn tí wọ́n á fẹ́ kó wúlò fáwọn ọmọ ìtì wa ẹwà ẹwọ ìhà táwa bọ̀ sí i. ọláìtọ́ dájú nípa alágbèsè lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. ṣébí à ń fọmọ sí school abẹ́ẹ̀kọ́ ẹ̀ tábà fọmọ sí school à ń sanwó àbá àsanwó. ok ẹ bá wa wò ó síra wọn owó tá a máa san lówó skul àti owó tàǹsán lówó lẹ́kẹ́ èwo lọ́pọ̀ jù èwo ló sì yẹ kọ́pọ̀ jù wàláì èwo lẹ́kẹ́ ló yẹ kọ́pọ̀ jù kìí ṣe lẹ́kẹ́ tó ń tukọ̀ ọmọ nẹ́kẹ̀lé àti tó sì máa sí gbẹ́rẹ́ o ilé kí ó tó ń tukọ̀ ọmọ ní kọ́ọ̀lọ̀ lọ́wọ́ kọ́ọ̀lọ̀ ọ̀ṣun wàláì èwo lẹ́kẹ́ ló yẹ kọ́pọ̀ jù torí pé wọ́n kọ́ ọmọ lásán bí ó ṣe mọ ọ̀rọ̀ ọlọ́run olúwa gbogbo àgbáńlá yín ké wàláì oríire láì kò túmọ̀ sí kẹ́mẹ́ sí wàlímà o torí ẹlòmíì tún lè gbé léyìn torí gbogbo wàlímà yorùbá ẹ̀ mọ̀ pé dàn wúru náà ni wọ́n wá bá mi kọ́ máa mi yóò sì mọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti kínkínní ọmọ tí ń tò ìgbésí ayé rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn orin tó lọ́wọ́ ṣe fún bàbá rẹ̀ ìdùnnú ni àbí èsè dùnnú ìdùnnú bàbá tó wá jìyà yìí bàbá tó ṣe gbogbo wàhálà yìí kí làá fún lówó ọ̀yà owó sẹ́wò la fún un. ẹ̀ẹ́dẹ́gbà náà ní karambà nígbà náà tún lóun kí ó ni ó tún máa béèrè pé sọ́yẹ ká máa gbowó lówó lé kí ó má gbà ẹ má gbowó lé kí ó. kò burúkú ọlọ́mọ tọrọ àmàlà nílé àwọn bàbá tó mọ́ ọmọ wa lé kí ó. mo gbà lówó mo gbà lámàlà owó ni àbí èso owó náà gbogbo ẹ. tòǹtòrí délé ẹja jó yé wa kí gbogbo wa pátá káàrò tá a bá ti túká lórí ìjókòó wa yìí ẹlòmíì tí àfa tó ń gbọ́ ọmọ rẹ̀ ń kí ó lówó lé kí ó tó ti lé lọ́dún kan ẹ dàpọ̀ ẹ lọ san ẹ lọ san ẹ jẹ́ kí ìgbésí ayé tó dùn ọ̀wọ́ lè tún ọ náà ẹ dàpọ̀ ẹ lọ san ẹ jẹ́ káwọn náà tiẹ̀ fíìlì pé alihamudulila kí o ti mọ kéèyàn alihamudulila ẹ̀ ní filẹ̀ nítorí tí ẹni tó kí olùyìn bá fi kí ó lẹ̀ tó fi lẹ̀ tẹlomi náà filẹ̀ tẹlomi náà filẹ̀ ọmọ lumi wo náà àbàyè kọmọ yín ẹ tí màá lórí o ó dijọ́ táwọn ọmọ bá sápò ní tẹ̀bí pẹ̀ mọ́ máa lọ Ìbàdàn tẹ̀ mọ́ máa lọ Ògbómọ̀ṣọ́ tẹ̀ mọ́ máa lọ sí Ṣakí yọba àdúgbò Ìṣẹ̀yìn kọ́ ah, àbí òye wọn kúkú ka àwọn tó kí wọn kà wọn sanwó lé kí wọn torí délé ẹja ṣàtúnṣe ẹ jẹ́ ká ṣàtúnṣe kí ló burú ẹnìkan ní kọkàn abáàkì mọ́tò síwájú lè kí àbá tótó ẹ mọ́tò yẹ ẹ̀yìn lẹ́nu òtúmọ̀ sí òtúmọ̀ sanwó lè kí wọ́n máa sanwó àmẹ́lẹ́yìn ẹ ziyada nàfìlà ẹ dákun kí ló burú mẹ́ tó ti pọ̀ wọ́n fojú sí kò sí máa ń sọ̀rọ̀ ká ẹ̀gbọ́n mọ́tò ọlọ́ni ọ̀rọ̀ àti ẹ̀ náà bàmọ́ náà ní kọ́kọ́ nàmí wa alihamudulilayi so ọlọ́run bọ ẹlòmíì láti rí jù bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n àwọn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì wàlá nǹkan ìyàlẹ́nu ni kọ́nà mo kò ìkàmọ́lé yẹn ń kọ́ yín bẹ́ẹ̀ sì wọjà ánámà rọrùn ẹ sì ń ṣe owó náà fún wọn ròyìn ẹnìkan fún mi lù kan bísíǹsì ti ń ṣe èrè máa ń wọlé gan láàrin gàtẹ́rì bá wọlé tà wọlé báyìí five million naira yóò fi ránṣẹ́ sí pásítọ̀tì ó lè fi ránṣẹ́ tó ẹ̀ẹ̀mejì lóṣù kan ọlọ́run á gbé àyípadà àgbàdé fún ọ wá lọ sí ọ̀dọ̀ pásítọ̀ ọ̀sán lè máa fowó ránṣẹ́ sí yàn kọ́ mọ́ mọ̀ pé owó báyìí ń wọlé ló kọ báyìí ló kọ báyìí ló kọ báyìí ó wá sáré lọ bá pásítọ̀ pé nǹkan dàrú sẹ́sì wọn pé gbàgbọ́ kẹfẹ́ rí wọn ni pé báyà pásítọ̀ ní gbólóǹkan lẹ́nu tó fi lè pa ọlọ́run láṣẹ nígbà tó polódo ni wọ́n gbàtí nǹkan yí padà ọkọ̀ kúnlẹ̀ wọn ju pásítọ̀ mo ti dé bẹ́ẹ̀ onílágbájá onílágbájá onílágbájá o ọkọ̀kọ̀ yà lẹ́nu. lágbájá tí máa ń fi aláàtì ránṣẹ́ sí ní gbogbo ìgbà ó ní àná ọmọ tó wà lọ́dọ̀ olúwa pọ̀ à. ìyẹn ni pé gbàgbé ẹ̀ wọ́n nìkan kọ́ ló ń fún wa bẹ́ẹ̀ni kan bá dá olú àwọn mùsùlùmí yìí tí ń fún màálí five million ọ̀daràn lẹ̀ yóò máa sọ̀ka ni tó bá pààrọ̀ aṣọ ara ó dá fún torí délé owó lé kí wọn ò béèrè sàrà lọ́dọ̀ owó lé kí ẹ mẹ́jọ tẹ̀sí nínú pàǹfẹ́ ìsẹ̀mí tó dáa torí pé nínú wọn bá wa kọ́ máa ń kéwú pẹ̀lú kọ́ làwọn ọmọ wa mí ló dolùmọ̀ àwọn náà sì padà máa kọ́ máa ń kíw tẹ̀yìn ọ̀bá wa tún ṣe lónìí irú ìpalẹ̀ mọ́wò lẹ́ ń ṣe ilẹ̀ ẹ̀dá àwọn ọmọ tìyín náà lọ́la torí ẹ̀dá kè sára bákan náà pọ̀lọpọ̀ ló wà nínú ìgbésí ayé tí wọ́n máa dáwọ́ lé tágbára wọn ká nísìnyí wọ́n ní sùkúù kan wà táàmù kan two hundred thousand wọ́n san bẹ́ẹ̀. sukuu mi sì wà táàmù kan twenty thousand naira ni wọ́n san bẹ́ẹ̀. ìgbà tí sukuu kẹta tó wà tó sì pé táàmù kan two thousand naira ni wọ́n san bẹ́ẹ̀ wọ́n ní sebo ti ma ìtẹ́ wọ́n wá ní oní two hundred thousand ní fọmásì hmm, tó láwọn ọ̀rẹ́ wa ibẹ̀ gbogbo wọn fọmásì ọlọ́run dákun má mà wá lẹ́gbẹ̀ẹ́. o sì ní fẹ́ kásìkò àti sanwó tó wọ́n lé ọmọ rẹ ránṣẹ́ lé torí gbogbo ẹjọ́ bá rọ́mọ tí ń bọ̀ títì káàsì nǹkan wọ́n lé mi fowó sùkúlù ni tọ́wọ́n kójú ó tì ọ́. yọ́ọ́ mọ̀ lọ lójúlé lójú tì mí o ó ń pọ̀sẹ̀ kan báyìí tí wọ́n lé àwọn ọmọ. túláàsì ni yẹ ṣe túláàsì ta ló ní síbi gbèsè fọmọ síbi má fọmọ síbi tágbára rẹ ọ̀ka ẹlòmíì fẹ́ sinmi lọ́dí ọkọ yóò wá rò pé ìsẹ̀yìn aláyọ̀ ni kó wọn lọ sí event center tó tóbi jù lẹ́yìn ibi àjọyọ̀ tí wọ́n kọ́ kalẹ̀ ti gbèsè dayé ìgbàlódé eléyìí tó ṣe é gbé báyà ọ̀sán ẹjọ́ kan lásán bá fẹ́ lo bẹ̀ wọ́n lè sọ pé three hundred thousand naira ẹ̀mí ah, àmọ̀ ẹ̀yẹ bọ́jẹ́ ti dà ná lọ́dún ọ̀wọ́ lé lásán tó gbé kalẹ̀ wọn ò ní bá yín rọkà wọn ò ní bá yín ṣe ráìsì wọn ò ní bá yín pa màálù wọn ò ní bá yín ṣe kan ọ̀wọ́ lé tẹ fẹ́ lò ẹ̀ sì gbọ́dọ̀ kága bẹ́ẹ̀ bá kan yóò tún wọ rẹ́kọ̀dù ẹ̀ wẹ̀ three hundred thousand tó bá sì ṣe lẹ́yìn kùlé ilé rẹ̀ kò sí tó burú mẹ́ tó bá tún wá lu àwọn sùkúlù báyìí náà tọrọ àtẹ tẹ́ǹtì kan tẹ̀ ọ̀gẹ́ yorùbá gbogbo nǹkan náà máa ń fẹ́ lójú afẹ́sẹ̀gbéyàwó láti di rẹpẹtẹ náà mo fi fún ọ mo gbà ẹ̀yin ẹlẹ́rìí sí ọ̀tàn àbí ọ̀tàn Yorùbá ń fẹ́ lójú ni wàá fẹ́ lójú ni pé kára yọ gbọ́ kọ́rùn ọmọ ìmọ̀ tọrùn fẹ́ fi ọ sí ayé mélòó lọ́mọ kọ wà ń bẹ̀ tẹ̀sílárìtì. a Yorùbá fẹ́ràn kárí ni láì tó ẹ̀yin tẹ kọ́ kí ọ̀yẹ́ kẹ́ fi good sample lélẹ̀ àwọn tó bá ti wá ń gbẹ́gbẹ́ yìí náà àṣehàn àṣebọ́rọ́ àti akọ́kànkún ọwọ́ àfẹ́yìn náà ẹ̀rọ báwọn èèyàn náà tún sí nàrà ni wọ́n ní ìdàgánà rọ́bùn bẹ́ẹ̀tì gbọ̀ngbọ̀n fi gọ̀ọ̀rìbà fàṣímàtò àhìlì bẹ́ẹ̀tì kulluhum rọ́b. wọ́n ní tí baálé ilé bàbá landlord táwọn bá gbé yàrá lù tí wọ́n tẹ kọ̀ǹgọ́ ọmọ lù tí tẹ́lẹ̀ kíláàsì á kìjọ́ mọ́lẹ̀ yìí torí kọ́ mọ́ bàa di pé wọ́n fún wa notice bí ẹkú jáde ní. torí ẹ ẹni pé yorùbá fẹ́ràn ká fẹ́ràn lójú agbára yín ọ̀ka wọ́n lè fagbára rẹ̀ wá ká ìwé gbówónù fọ́ọ̀mù rẹ̀ ti lọ́ọ́ lé ọkọ. yọ wá lọ gba event center àwọn tó ní center nígbà tẹ́ ti ń ṣe àjọyọ̀ lọ wọ́n ti wá máa sọ pé hundred lẹ́sẹ̀sẹ̀ san ó kù two hundred o yọ mọ̀ wá sọ fún àwọn ọ̀rẹ́ tó àlọ́ ṣé mo rí hundred lọ́dọ̀ ṣé mo rí hundred hundred kìíní àwọn owó àyè tá a wà yìí ni wọ́n ń dà mí láàmú ta ló ní kí wò pèrà rẹ wá. tó ọwọ́ àlè lọ́ máa tọ́ lójúlé lójúlé pé ẹ̀rùn lọ ẹ má jòjú ó ti ọ̀ bí ọba ti ọ̀ kó ti ọ̀ torí pé tọ́lọ̀ ọ̀gbọ́n kí ló kí ló burú mu kẹ́sọ̀ ìdínú pálọ̀ rẹ̀. tó gbogbo àwọn kẹta gbára wọn bá kájà máa ẹ má jẹ àmà dá wọlé ọlọ́run ọba ò di wàhálà rù wá àfi káwọ lọ wá téèyàn bá sì lọ wá tó bá gbèrú kó lè fẹ́ nìkan wí ntọ́ bá fọ ara rẹ fà fúnra rẹ wọn náà ló kórè ara rẹ bí. orí ẹ ẹ jẹ́ kí n kó ọ̀rọ̀ mi níjànú níbí lọ síbi pé tá n bá ń fẹ́ kí ìgbésí ayé rere ìsẹ̀mí tó sunwọ̀n oríire láyé àti tàbùkìyàmọ̀ kọjá tiwa gbogbo ìta awé àti ìta àti ìsọ̀ nínú tí máa ń foríire fún ni àmójútó wọn ní ṣíṣe a sì máa bẹ lọ́n lọ́pọ̀lọpọ̀ nítorí sẹ́rí gbogbo ìyànjú tí èèyàn bá ń gbà ọgbà níyànjú ni o tọ́nà ẹlẹ́dàá wa tí ọba fìyàn ṣe kò ń gẹ́ asán lásán ni gbogbo tí èèyàn ṣe máa já sí àdúrà ọ̀gbọ́dọ̀ gbẹ̀yìn lọ́rọ̀ wa ká máa bẹ lọ́n ní gbogbo gbà torí ẹ̀ ló sì wà nínú àdúrà àwọn mùmínì tọ́nà ẹlẹ́dàá wa fi kọ́ wa tààtún ríru rẹ̀ nù sunna nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam irọ̀bẹ̀nà àtìnà fi dunya hasana òfi àkírọ̀tì hasana tawakina àdàbẹ̀nà. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa à ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa nítorí ti dá nínú àlámọ̀rí wa ọlọ́nkọ́ má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́nkọ́ba wa tún sí ọlọ́njẹ́ ọ̀dà fún wa láyé kọ́ dà fún wa lálùkìyà àtúbọ̀tá wa ọlọ́nkọ́dé kọ́ dà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu الحمد لله رب العالمين جزا الله الشيخ خير الجزاء في الدنيا والآخرة. nígbà tí àwọn bàbá sẹ omi sí ọ̀fun láti bí wákàtí méjì tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ kí ọlọ́run bá kó bá wa san wọ́n ní ẹ̀san olóore ẹ dákun gbogbo àwa tí a wà ní ìkàlẹ̀ ìjókòó tí a wà yìí ìjókòó ká sóríire ni àwọn okùnfà tá fi sóríire òun náà ni wọ́n ti ṣe àlẹ́ yìí fún mi ẹ dákun àrọ̀ wá afẹ́ká ńlá nínú tá a ní tí gbogbo yóò fún máa lọ nísìnyí àwọn tí wọ́n ń gbé láìlọ́nù káàkiri wọ́n máa káàkiri wájú wa. Tuwa lásìkò táwọn bàbá wa ń sẹ́ omi sí.